يضلل الرحيم الحمد المجيد عباد الله اتقوا الله سبحانه يقول تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون أيها المسلمون عباد الله اتقوا الله واعلموا أن الهلاك لا يأتي إلا بالذنوب يفعل يدركون السلام سعوا أن الله وصحبه وعليه أيها المسلمون عباد الله أيامنا الله فلنقروا إقامة الحياة في النبي الله عليه الصلاة والسلام أخوة إبتسامة رسوله الله سبحانه وتعالى Siapa للظلم nítorí àyẹ̀wò ọlọ́run ní nítorí àyẹ̀wò àwọn òṣìṣẹ́ àwọn ọmọ ọdún fáwọn nígbà ọdún ẹ̀ka owó aláìsàrànlá ọlọ́run nípa àtàlà ọmọ tó bá wọn ọ̀rọ̀ ìlú wọn ọlọ́run ti tó sáànà fáwọn rẹ nígbà tó wọn sáàtò wọn tó ìjà nílà àfẹ́ àlá àwọn aláìsàrànlá. tí wọ́n tẹ̀lé lọ ànábi kò àlẹ́ ìsọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ ọlọ́run pa wọ́n lórí pẹ̀lú akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ àgbọ̀n akẹ́kọ̀ọ́ ìgboro kí ló bá yẹ nítorí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ wọ́n ní kébọ̀ àti ìgbéraga mọ́tòmọ́tò lókọ́ náà wọ́n fún wọn lágbára wọ́n ní mọ̀lẹ́bà àmọ́ àmọ́ àmọ́ ìgbọ́dọ̀ tó gbọ́rọ̀ láti lórí sọ́rọ̀ ẹ̀ ọ̀gá wa ta lórí tètè ọlọ́run bá pa wọn rẹ̀ nípa àyíká fọlọ́ ọlọ́run bá pa wọn rẹ̀ lórí ọ̀sẹ̀kẹ̀dọ̀rọ̀ ẹ̀ láwọn aṣọ ìtura wọ́n ṣe àyàwó rẹ̀ wọ́n ti gbéra ká wọ́n padà rí ìparun ábẹ́lẹ́ ìparun kò sílẹ̀ àyà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìtura sí ẹ̀rọ nínú àwọn ọ̀dọ́ ọlọ́run ti parẹ́ nítorí ìjàmbá òun náà ní ìjọ sọ́ọ̀lẹ̀ ọlọ́run pamọ́ èsì sọ́ọ̀lẹ̀ ta pẹ̀lú ariwo igbe igbe ọwá láti pẹ̀lú àti ọlọ́run wa pàmò kí ló mà nítorí ẹ̀sìn ìgbàgbọ́ àti àìkú ọlọ́run náà látúndì ìrànlọ́wọ́ àwọn àti ìfowó. ọlọ́run náà ń mọ̀ pàtàkì kọ́lé láwọn oríṣiríṣi ọ̀rẹ́ tó máa ń kà mí lọ́rẹ́ wọ́n tún á rí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀kẹ́ ọ̀rọ̀ yìí nígbà táwọn ẹ̀ padà sàn ìwúrí tí wọ́n mọ ọlọ́run ọba sùpáàlì ọlọ́run ọba ló wà láti àtàlẹ́ ní ìyàlọ́lá tó sọ ìhà. aláwọ̀ tó bá lò ní ọlọ́run fi ariwo gba àwọn ariwo wa sọ́dọ̀ tó àdà di ìdíje. nínú àwọn tó ti lọ òun ìjọ náà àlùfà ọ̀sẹ̀lá ẹ̀rọ ìjọ náà yí ilé ọkọ̀ ọba ṣẹ̀ wọ́n ní òkúta tí wọ́n ti bọ́ sí ti mọ́ títí náà ti bẹ̀rẹ̀ lábẹ́rẹ́ olórúkọ ní ẹ̀ máa wọn. kí ló bá yẹn bá wọn náà nítorí ẹ̀mí ìyàwó wọn fà ìṣá àti ìwà bàlàbàlà tí wọn mọ lórí ẹ̀mí ìlú ilé ayé ọlọ́run bá wà ń mú ariwo ọ̀dọ̀gba ọ̀rẹ́ alọ́run sọ òkè ọ̀sọ̀ nísàlẹ̀ alọ́run kọjá ní àyè àtàkùnlára wà àtúntò ní àlẹ́ ìjà ọ̀dà bí ní ti jì ibi lọ́ka asọ́ọ̀dìlẹ̀ àwọn ọ̀dọ̀ òkúta ó tún ní àwọn afẹ́fẹ́ kúndùlé fún bàbá rẹ̀ lóbìnrin wọn eléyìí ọwọ́ àtúntò kéde ọ̀ alàtúntò kéde ìfẹ́ òkè pọ̀ nínú àwọn ẹni tí ìyá pa gbogbo wa òun ní ìlànà ìjọba ọba ìjẹni pàtàkì èyí tó ti kọ́ fẹ́ẹ́ ṣe pàtàkì pẹ̀lú àwọn ẹni ìmọ̀ràn bíi àlejò sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ ìyẹn dáhùn. ṣùgbọ́n tí ó dáhùn náà débi pé ọbẹ̀ sì ní jó welewele pẹ̀lẹ́sẹ̀ rẹ̀ nílé olórí pé sáà padà tẹ́lọ̀ ìgbọ́rọ̀ òṣùlẹ̀ lẹ́ẹ̀kẹ́bí lẹ́ẹ̀kẹ́bí lẹ́ẹ̀kẹ́ta lórí padà fún sáàpà jẹrú ìyẹn ájà nípa bàbá rẹ̀. nínú àwọn tó ní kí wọ́n rí pa ẹ̀lú ìyàrá òun ìjọ ọ̀sán àyẹ̀wò ẹ̀tọ́ tó kàn fún ìwé ìgbéyà àlejò sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ ọlọ́pàá àwọn ọ̀dọ́ ilé rẹ̀ ti rọ́ ti pa pẹ̀lú ọ̀wárìrì ọ̀wárìrì ẹ̀tọ́ tẹ́lẹ̀ wọ́n sọ ìpa àtúnṣe nígbà omi ọba adéjà sọ pé pẹ̀lú òjì lórí oṣù báyìí àti ibi tí pàmò àti ilé bá wọn nìyẹn atẹ́kùn kẹfẹ́ tí wọ́n lé atẹ́kùn gbólẹ̀ ẹ̀mí gbogbo wọn ti yọ kó lára ọ̀lẹ́ ìfọ̀nà. kí ló fà kí ló fà wọ́n ibi lọ́wọ́ tó fi dára wọn èyí tó rí wọn fà wọ́n pé wọ́n ń ta ìdè ìgbàgbọ́lọ́ ayélujára tó fi wọn àyíká àdàlà ẹ̀ bá mi gbé kúkúrú ilé ìlú lálẹ́ wọ́n ń ta ìdè ìgbàgbọ́lọ́ wọ́n ta wọ́n pé wọ́n á tún máa yọ onífẹ̀rẹ̀ kiri o àti oníṣẹ́lẹ̀ ìbáwò yàrá padà níbà o nínú àwọn tó ní kan ọmọ ẹni fẹ́ àwọ̀ àtàwọn ọjọ́ rẹ̀ ọlọ́run pàwọn rẹ̀ ìlànà kan pẹ̀lú tí wọ́n tẹ̀lé nínú omi wọ́n tẹ̀lé nínú omi kí lọ́ọ́ máa lóyún fún wọn lèmi tó tọrọ nítorí ẹ̀sìn ìgbàgbọ́ ilẹ̀ nítorí ẹ̀sìn ìgbàgbọ́ àti ìgbéraga àti ìgbàgbẹ́lẹ̀ àti ìní àti kéèyàn ra pẹ́lá rẹ̀ fún bí ọ̀jẹ́ ẹ̀yin náà sáwọn gbogbo àwọn ẹ̀dá àbálùjọ lówó oṣù àti àkùkọ àkàrà kọ̀ọ̀nàdà ó ké olùjọ ọba lọ ibi àgàrà ọ̀gbọ̀gbọ̀ mi àrà èmi ní àgbàdá rẹ̀ lọ ga jùlọ ìparun àrà jẹ́ tẹ̀lé èmi ẹ̀wà sọ́ọ̀tì lónà àyà ẹ̀sìn láì ní sọ́ọ̀sì. nígbà wọn ti parun jẹ́ tiwọn nítorí ìyàtà ẹ̀dá ìyá gbàgbé náà sọ àbárúgba òun náà ni ọ̀tá àwọn ìkọlẹ̀ àwọn aláàbò méjèèjì ìlú ẹ̀ náà sọ ní ìfọ́ọ̀sì ya ọwọ́ àdúgbò kan sọ ní sọ́ọ̀tì ìgbésọ̀ ní ìyàlọ́ àbáyé àlàyé rẹ̀ wà ní sọ́ọ̀tì ya rẹ̀ ọlọ́run fún àwọn ẹlẹ́ rẹ̀ ní sọ̀rọ̀ ìfà àwọn ìjọba wọn lọ sí fẹ́ méjì ọlọ́run ọba àlejò lápá àwọn ẹ̀ pẹ̀lú àdéhùn. àwọn ọlọ́run ọba tó ká àwọn ọ̀dà aláwọ̀ pàmò ìyá ti yẹ ayọ̀ twenty eight to twenty lọ́wọ́ ìgbè wọn ṣẹlẹ̀ báyìí káàkiri àwọn ọdún yóò dúró wọn tó parẹ́ rẹ̀ kànáàlìyà nínú àwọn ọmọ rẹ̀ parọ́ pẹ̀lú ìyàpá òun náà ní àwọn ọmọ yóò sọ̀rọ̀ àti. ìpamọ́sọ́dọ̀ tó máa ti kó àìpá pẹ̀lú kóòlì ìkó pẹ́lúpẹ́lú òkúta àlá ọjà tó wọn látòkè. tí wọ́n bá nígbà tí wọ́n dá bá jẹ́ wọn wọn àtẹ́lẹ̀ wọn pàdé ìṣọ́lá níbi àwọn bá bẹ̀rẹ̀ lọ ọlọ́run ní ojú táyé báyìí ọlọ́run bá kúrò ọ̀wá ìgbọ̀ ẹ̀sìn tó lè yà lóńtà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lóńtà láti mọ́ ìmìnira lákà ààrẹ gbàgbọ́ àti àná ọ̀wọ́ ọ̀jà náà láti rí ọlọ́run ọba níbi ìdílé ìbáyẹ̀. wọ́n rí bẹ́ẹ̀ ìsọdúnkọ jáde lẹ́nu wọn bá àkàlà nínú ọ̀sẹ̀lẹ̀ sí ẹ̀yìn lẹ́nu yóò tẹ̀lé wà á tún dàgbòrò títí dàgbé wọ́n lè yí èyí wà tó tó dáná ọ̀rọ̀ ayé àti ìparí. nígbà tó tún wọn rí pàmò sí nítorí ìyàgbá òun ní àwọn ọ̀sẹ̀ tí wọ́n jìyà àwọn tí wọ́n rí àjẹ nínú àwọn ìgbà ayẹyẹ nígbà tí wọ́n bá dọ́jà lé tí wọ́n gbọ́ àlùkọ́rìyà àlùkọ́rìyà títẹ̀ yẹn أقول لله ربنا وقولوا حصة نصر لكم خطاياكم tẹ́ẹ̀bà tó wọ rẹ̀ ìtọ́sí dọ́tẹ̀ yẹ kú tẹ́ẹ̀bà wọ rẹ̀ ẹ̀wọ̀ rẹ̀ lẹ́ni tó ti wípé yọ tẹ̀ríba tó fi rọ́ọ̀tẹ̀ wọlé lábí ń sọ wípé ẹ̀yin tẹ̀sí náà yẹn la tẹ̀kú ojúbò ní tẹ̀ríba ti bẹ̀rẹ̀ sí ẹ̀rá ti torí báyìí ó ti tẹ̀ríba náà nìyẹn nítorí kọ́ bá dẹ́dà sí àgọ́ lábá kọ́ bá dẹ́dà nìyẹn ọba náà ni wọ́n ti kúrò láàrín àwọn ìṣẹ̀dá ẹ̀wọ̀ ẹ̀wọ̀n ọ̀nà ilé ìṣẹ̀lẹ̀ tí ó tí ó ní tẹ̀lé. Èsì kọ́kọ́ ní wọ́n máa fojú. Ọ̀rẹ́ tó fojú ní èsì kọ́kọ́ dúdú kí ẹ máa fojú ní ìgbà tí ó sàmọ́ abẹ́yẹ kù. Ṣùgbọ́n ẹ̀sìn ti ti ẹgbẹ́ sọ̀tọ̀ jáde ìgbẹ́ kú ẹ̀sẹ̀ ní bàbá ẹ̀mí kọjá lọ́ba tó dáa fún ọ wọ́n bá lójú ọ̀rọ̀ ọlọ́run wọ́n bá tún ìwọ̀ wọlé ẹ bá tún ìlú ọjọ́ la ọba dàgbà yóò wọ oòrùn lọ sí pọ̀tùn ẹ̀dùn lọ sí pọ̀tùn ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọlọ́run kò rí jìwá o. wọ́n bá ní àwọn òní di ìsọ̀tún yẹn ṣùgbọ́n sí pọ̀tùn ọkà bàbà làwọn ní èyí sàkóríjì làwọn ní. ọba dàgbà yóò wọ oòrùn lọ sí pọ̀tùn tẹ̀lé ti wí báyìí. نغفر لكم خطاياكم أقول وسيدي وأعوي ونقرأ بابا ونعوفه أو نباري عليه ألم تبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم أطلوا لعنهم أطلوا لعنهم بكلهم فأنزلنا على الذين ظلموا من كل من السماء أو صيّع قولوا له أرض الوالد ẹ̀rọ tó wọ́n ṣe yọ sọ́tọ̀ bá parọ́ ayé sí nínú àwọn tí wọ́n fi parọ́ bí sí àwọn ọmọ wọn lọ ọba ní nígbà tí wọ́n ti àyàwó kò lẹ̀ kí ní máa ń ta ọ̀pọ̀ bí ẹ bá ṣe díẹ̀ kó lè ra gbogbo òkè ọ̀dà náà sí i. ọlọ́run fún àwọn ẹgbẹ́ rẹ̀ lè má sí oúnjẹ ẹ̀dá àwọn padà wọ́n lé ẹtì ọ̀pọ̀ ẹtì ọ̀lẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni ìlànà sọ́ọ̀tà àti kàwọn èèyàn wá pẹ̀lú kápẹ́tà ní òye ọjọ́ ọ̀parun àtìgbè lásìkò ọ̀parun àtìgbè أسأل الله لي ولكم ولسائر المسلمين في إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين العالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون عباد الله اتقوا الله يا ظالما فقالوا àwọn ọ̀dọ́ mẹ́fà tó wà náà wọn wà ní ìsọ̀rọ̀ yìí ọlọ́run jẹ wọ́n ní àgbèrè pé pẹ̀lú ọ̀pá wọn làtà ìyá. ọwọ́ àánú wọn ọlọ́run sọ ìlú dé wọ́n fi ìlú dé. kásẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí wa gbogbo òyìnbó ọlọ́pàá ń pa àlẹ̀ dàbí ọlọ́run ní bẹ̀rẹ̀. níṣẹ́ bí àtúntò bá lọ sí náà ìlú dé àkùkọ lọ jẹ́ àtẹ̀lé ti wà lórí ẹ̀jẹ̀ náà ọwọ́ àti ọ̀pọ̀ nínú ìgbàlódé tí wọ́n wá kẹfà àbẹ̀rẹ̀ ọ̀jẹ̀ ní ìgbàlódé wọn. alẹ́sọ̀rọ̀ wọn máa lọ ọ̀la nínú àdìsí àdìsí ọ̀la ẹ̀jẹ̀ ọlọ́ọ̀bẹ̀rẹ̀ àti àdìsí wà nínú àdìsí ọ̀la níbi àpò wọn lọ sí wọn yà pàtó lọ. wọn ọ̀rọ̀ àti ọ̀la ọtí ìwé. Ẹ̀gbọ́n wa ti ju ìwà ìwé ọjà kéèké. Adébí sọ̀rọ̀ wá sọ̀rọ̀ láti mi ní ìjà kéèké mi lẹ̀ nígbà tí ìwé ọ̀la jẹ. Wúrà àtàtà bá lọ́rọ̀. Wọ́n jà kéèké ẹ̀gbọ́n wa ti ju ìwà bẹ́ẹ̀ nítorí ìjàmbá. Nígbà tí olórí àjẹ olórí àjẹ nítorí ìjàmbá wọlé ọ̀rọ̀ wọlé. Ọ̀rọ̀ wọlé olórí àjẹ bẹ̀rẹ̀ náà pẹ̀lú gbọ́dọ̀ tó kọ́ máa lọ máa wọlé lọ máa wọlé lọ. wọ́n ti ẹ̀fọ́ àwọn fún àgbàdo àwọn tó ti tẹ̀sí. wọ́n ti máa tẹ ọwọ́ mi lágbàdo máa tó wo ọrùn náà lọ tẹ̀lé. àwọn méjèèjì wọ́n ká ti bọ̀ lọ́wọ́ rẹ̀ ní bọ́ọ̀lù tẹ̀lé lọ. àti ọ̀gá ọ̀gá bọ́ọ̀lù tẹ̀lé wọlé lọ máa wọ́n ti ọba àtẹ̀dá ọba bẹ́ẹ̀ àtàmẹ́lì ọ̀rọ̀ wọn ti kàpọ̀ àti bí ládà. Àlejò ilé ìgbẹ́kùn rẹ̀ ìgbẹ́ sọ́kàn sọ́kàn ara ìlú ilé ìṣe ìṣú. Nínú àwọn olùsílẹ̀ Lóríyà, ọ̀hún ló sọ́ọ́ nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀fẹ́ ẹni tó ní ọ̀dọ̀ ọ̀rọ̀ wíńsì. Ọwọ́ àtàkù wíńsì, ó bẹ̀rẹ̀ lè sáré ìyá náà. Ìdẹ̀ra tó máa dẹ́gbà sí ọ̀tọ̀ fẹ́ lórí ẹ̀. Ọlọ́run àti tó tó lóúnjẹ lójú lẹ́sìn yìí. 这一家就五万，对不对？所以很多钱都应该你，包括你父母、民警、所有的呀。你们把这家卡拉 OK 的钱，还有那旅游的管理人员，卡拉 OK 的这些伙计，还有我们那老板，我这里，将近呢将近二万张底细。这张我再确认，我总共呢每天就差不多开两百块，两百块、两百块、两百块，做了一年半，好几十万人民币。 àwọn ọ̀dọ́ eléyìí àwọn ọ̀dọ́ eléyìí ọlọ́run ló fi àwọn ẹyẹ kí wọ́n máa sọ yẹ ọ̀gá máa gbé òkúta mẹ́ta mẹ́ta ìkẹ́lẹ́nu méjì lẹ́sẹ̀ tọ́lá ti ti wọlé sára àkẹ́nà àbúrò mi làwọn ọ̀dọ́ eléyìí yọ jáde níbi tí ẹ̀sìn ti máa jáde lára rẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àti ọgbà jáde ìyọ́nà ọba ẹgbẹ́ lábàárẹ̀ ọ̀dọ́ قال الله سبحانه وتعالى متعصب مكتول الله سبحانه وتعالى يقول إذا أتى إلى أن يجمع الفاروق سنة هي ولا فليها هنا نتحدث الفصاحة àwọn tí wọn lóra ìgbé ẹlẹ́fẹ̀ẹ́jà ń sọ̀rọ̀ àwọn tá a máa ń lóra lọ. àwọn kan sọ pé kìnìún kí a ní lọ́sẹ̀ tó kàlẹ́ ní àwọn ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ fíjọ́ ìjà sí àmọ́ ọba lẹ̀ ẹ̀rí adáṣọ pé láyé ilé lè ó ti kà lù. Ikú ọ̀wọ́wọ́ pa gbogbo wọn nítorí ìtura ìwé. Ìṣẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ àbáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní abá ti wọ́n gbà láyé rẹ̀ pé ara akẹ́kẹ́ àwọn olùdarí ti tẹ̀lẹ̀. Ẹnì kẹfà máa lẹ́nu wọn. Kẹ́sì ni ìdìbò kẹ́sì ń bẹ lọ́rùn rẹ̀ tí ò ní ìjà ọ̀rẹ́ lè tẹ̀lé lọ sí kọ́ bá dé sí bá lọ sọ fẹ́ ní tí n bá dá rẹ ó ti lè kópa mi o kí wọ́n máa sọ fún àwọn ọmọ ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ ìyẹn ti rẹ̀ sẹ́wọ̀n tó tó ti tẹ̀lé fóònù mi lù sí ẹ̀mí mi ò sì bọ́ gómìnà tí ó ti dá làtà tó fi tí ó fẹ́ pa mí ohun tó súnmọ́ nìyẹn ẹ̀yìn wa fún ọ̀dà nígbà yẹn ti fẹ́ wa ẹ̀yìn ọkọ ọgọ́rùn-ún àfẹ́lẹ́wà kan àwọn táwọn ọ̀dọ́ ẹ̀ka ẹ̀ka ọ̀dà kéèyàn bí ti bóde wọn àbúrà ẹ̀ àwọn ọmọ tó ti bá bóde wọn àbúrà àwọn méjì ní àwọn àwọn ìfúra sá torí ẹgbàrá tó mẹ́rin ní ọ̀dọ̀ àwọn àwọn òkúra àbáwọn ọ̀dọ́lá ìlú àbáwọn ọ̀dọ̀ ọ̀dọ̀lá olùkọ́wọ́sẹ́ni ìjọba ìbí ẹ̀rẹ̀ olùkọ́fẹ́ni sẹ́ni ìlú ọdún òyìnká tẹwọn báwọn fẹẹ máa ń sọ pé yòó ní ìdíje ọdún òyìnká wọn nínú sẹlẹ níyẹ tí wọn lọ gba ìlà ìlú dákúrò ọsẹ tí ẹgbẹ tó tún wà lórí ayé mú nínú àwọn ọmọdé ẹ nínú ọ̀nà tí ẹ nínú àwọn tó rí pàtó mi níbi ìyáfa àwọn náà lè sàtìlẹ kọlu yẹn ti àárín náà èyí tọ́wọ́ ọba àdéjọ́ فلما قصر الله النحل إن ضرب الله مثلا قرية آمنة مطمئنة يأتيها رزقها رغدا في كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف آمن Ọlọ́run ní bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọlọ́run fún ọdẹ abẹ́rẹ́ ló kéré jù náà. Ìlú kéré jù sọ́lọ́run fi lè wọ lẹ́yìn àwọn ará Amọ́ríkà. Àwọn ará Amọ́ríkà nígbà táwọn ẹ̀rọ ìlú lápá ń gbà yẹn. ẹ̀rí. wọ́n ti lùlù yẹn lùlù kọ̀ọ̀kan balẹ̀ pẹ́pẹ́ òjú wàhálà á sì ti ń dé báwọn ní ohun tí ń tó. ọ̀kẹ́ bàbá ti di àlẹ́ ọ̀rọ̀ yìí lá. ìjẹ́nu ọlọ́run ọba yẹn lọ́yẹ wọ́n dúpẹ́ wọ́n dúpẹ́ wọ́n ta ìlú ọlọ́run wa wọ ohun wọn lọ́rùn ìgbà àtàlejò ọwọ́ ìwé mi fún wọn àti báyà nípa àbúrò lọ́dún sọ́ọ̀tún láàárín àyà wọn tó ti wọn kà sí. nínú àwọn ọ̀dọ́ ọ̀rẹ́ òun làwọn ẹni tí wọ́n gbà lẹ́nu ìdí ẹ̀ ọ̀lọ́wọ́ ọ̀hánì ọ̀sẹ̀lá gẹ́gẹ́ bí àwọn àtàkìlẹ̀ olùdíwà rọ̀bí ọ̀wọ́ ó fẹ́ gbà wọ́n lọ́wọ́ láti dàgbọ́ ẹ̀ Ipò kálá ní ọ̀rọ̀ ọlọ́run sọ wípé èsì rẹ̀ kàfà ilẹ̀ ìgbà ìwọ̀n tẹ̀sí ni. A kò rí àtẹ́bí nípa àwọn tó fi ẹ́ sáré wa. Ẹni tí wọ́n fi túnú ẹ̀ sí ẹ̀yẹ. Ìgbà mẹ́sì sí ẹ̀yẹ rẹ̀ sọ̀rọ̀ àtàjà lẹ́nu ó bẹ̀rẹ̀ sí ní lájá ìtajà ló lé alájà ló lé ó dáhùn pé ojú òun ti kì í ṣe pé mi kò dáa sí nípa ìfẹ́ ẹlú mi àti mímọ́ mi àti ohun tó wù mí àmọ́ mò ń ṣe nítorí pé mo dá lóko sọ̀rọ̀ àlùfáà ń ṣe tó sì fẹ́ ká ṣe lóko àwọn ẹni wọn wà lẹ́yìn ìtàrọ̀ àti wọn parẹ́ bí wọ́n ti wọ́n yé ìdílé بدأ من أنصر بن المختلف أبو زرع الحارث بن غزل السلمي العاصم بن كل مريض هم على الموضوع جملة في يوم واحد يدخل الصوم عليه كلما يدخل المواطن على صلى الله عليه وسلم إلى مدرية مدرية òun tí òkúta èyí tí ń sọ̀kì ẹ̀ láwọn ń pè láàárọ̀ àjẹlọ́mà jáwà ó ti ju ẹnìyẹn bá kálẹ̀ nìyẹn òun lẹni tí ọ̀sẹ̀ yẹn pé ọba àdẹ́dà ọ̀dọ́ náà lọ ọwọ́ àlọ́ súnmẹ́tẹ̀ lè má lè àlejò àpàtọ́lá nínú àdéhùn àdéhùn ìgbìmọ̀ àdéhùn ọ̀dọ́lá ọ̀kadà àdéhùn. wọ́n lè fi ọlọ́run bá rẹ́ nìkan sí arákùnrin kan ìgbà ìsìlámù lọ́pọ̀ èsì ìsìlámù ojú ìta ni ọba àtẹ̀dáàmù ọba bẹ̀rẹ̀ sí ní ṣèlérí ìlú ẹlẹ́sẹ̀ ààrẹ tó ń bí fóun yẹn ṣé bí irun ni wọ́n ti téèlù àbí bí ilẹ̀ àbí bí góòlù fóun fi lè mọ̀ bó ti níye lórí sí. ọjọ́ ti lọ́jà òun ní máa ń tẹ̀dá wọn ọ̀dà láti ní kẹ̀kẹ́ ló kẹ́ lọ́ka yìí. ọba lọ pa mi ní ìlànà òfin tó ń lọ́gbẹ̀ ìsọ̀rọ̀ yìí o ìdílé ọlọ́run tó lọ́ọ̀ ta ọdún lọ́ọ̀ sọ̀tọ̀ lẹ́sìn odò ọba lẹbi fún márùn sálá tó lọba tó lọba kátikáti náà lójú àti òtúbọ ọba alẹ kẹta odò lọ ó tún wí fún gbogbo òwòdì tó wí lẹnu ẹ kó tó dé bẹ ìdíjọ lọrùn lọ pé ọ̀rẹ́ rẹ sọmi náà ti wá àtìkù òkú káti ojú ojú rẹ pàálà nìkan ẹ ó ìyá pàdé ẹ wọn ti yẹ wọn níbẹ̀ lọ́wọ́ ọba tí wọ́n sọ ayà kalẹ̀ ìgbìmọ̀ yóò ti lọ sọ wá àyíká ọlọ́run máa ń sọ ọ̀pọ̀ àlàálẹ̀ áṣẹ́sì ẹ̀ ọ̀lẹ́ omi àbẹ̀yẹ̀dá ẹni ọba wùmí ọ̀lẹ́ bá wọ́n lù mí ìjẹ̀dì lónìí ìjìnlẹ̀. irú àwọn tí ń jọ ọlọ́run ọba ní òkú àrọ́ bá wọn ọ̀rọ̀ ṣe kí ìlú mi ká. nítorí kọ́lọ́run ọba adẹ́ta ní olùlé kòkòrò yàrá làbí sọ fún ọ ẹni máa ń pẹ̀lú wa lọ́sùn sí lórí ìgbóhùn ó bá di pé nígbà tí ọba sọ̀kalẹ̀ láì dé dé ìgbà tó wà lọ́dọ̀ rẹ̀ olùwà ló sọ̀kalẹ̀. Àwọn tó ń fi àkọni nínú àwọn fẹ́ẹ̀sì ìgbọ̀n pátánà wọ́n parí lókun bá dàbí ẹni ó gbé pàtó ti tẹ̀lé ọ̀wọ́ àlọ́sọ́lá nínú ìṣàkóso ìyàwó rẹ̀. Ẹ̀yìn ọ̀dọ́ ti mú ìrìnàjọ̀dá ẹ̀yẹ ń sọ ọ̀wà ẹ̀dá pẹ̀lú àkọ́wà fúyàwó. Ọ̀sọ́jọ́ pẹ̀lú ọjọ́ tí ó fàyà fún yẹn wọn ìyàpá lè fa ìyà fún yẹn kò rẹ ní sáà sọ yìí sókè tí ó yẹra ilé sáwọn ẹni bí bá pọ̀ jù ìtàwọn wà sókè tí ó yẹra pé tó ti bá ti ti fàǹfà nípa ayé ìtàwọn ń tẹ̀lẹ̀ sókè tí ó yẹra pé tí yẹn bá ní ahun ahun dúró dúró òwò nínú tí bá ti wáyé láàrin wa tó ti pa wọn fẹ́rẹ́ rí ìtàwọn ń tẹ̀lẹ̀ sókè tí ó yẹra. Bíbí àwa bá já àbá tá a bọ̀ bá a kéwú tá a bá ti nípa ìpamọ́ yẹn láti ẹ̀ dáadáa. Ìpọ̀páwọ̀ yẹn nípa àbàjẹ́ ìpamọ́ ọ̀tẹ̀lẹ̀ sílẹ̀ ní oyè wa. Bíbí bá ti tù bá ti ń wọ ọ̀rọ̀ ẹ̀ sí i. Àtàlejò àtàlejò ìlú akúrú ní méjèèjì o. Ṣẹ̀rí àtọ̀ mẹ́wàá ni wọ́n lọ fún ìrẹsì àbúrò. Ṣẹ̀rí àtọ̀ mẹ́wàá ni onímọ̀kànlá ló dẹ́yọ̀ kẹ́yẹ àbùkù ní báwo ló bá tẹ̀sẹ̀ máa ń sọ pé olúgbó ti ọ́tà kò fún gbogbo ọ̀ka tí ìyẹn ní. Tẹ̀rọ tó kéé sí gbogbo ọ̀gá lọ́ba ní ìlà àgbàkọ́gà. Èyí tó yé sí lọ́dọ̀ òní náà nílà lẹ́yìn irun. Ṣùgbọ́n yẹn ní ká márùn-ún ni, ọwọ́ á sì kẹfà lọ́dọ̀ tó bẹ̀rẹ̀ ọmọ ọdún lórí lórí. Ìka kẹfà ni àbùkù lọ́jẹ́ láti lè wá tó wọlú ẹ̀sìn ìpàrọ̀ lọ́pàá. Ọlọ́run ọmọdé ti ní àwọn àtìlẹ́yìn ولا تخزنا وعن الدين يا رب العالمين يا ارحم الراحمين ولا انت نامي والاكرام قوم الى صلاتكم ورحمه الله تعالى اللهم اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول حي على الصلاة حي على الصلاة قد قامت الصلاة